Ìwé láti ọ̀dọ̀ Jákọ́bù. Jákọ́bù orí kìíní. Èmi Jákọ́bù ìránṣẹ́ Ọlọ́run àti ti Olúwa wa Jésù Kristi ni ó ń kọ ìwé yìí sí àwọn ẹ̀yà méjìlá tí ó fọ́nká gbogbo ayé. Àlàáfíà fún yín. Ẹ̀yin ará mi, ẹ sí ayọ̀ gidi nígbà tí oríṣiríṣi ìdánwò bá dé bá yín kí ẹ mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín mú kí ẹ ní ìfaradà ẹ ní láti ní ìfaradà títí dé òpin kí ẹ lè di pípé kí ẹ sì ní ohun gbogbo lẹ́kùnrẹ́rẹ́ láìsí ìkùnà kankan bí ẹnikẹ́ni bá wà nínú yín tí ọgbọ́n kù díẹ̀ kí ó tó fún kí olúwa rẹ̀ béèrè lọ́dọ̀ ọlọ́run yóò sì fún un nítorí ọlọ́run lawọ́ kì í sì í sírìgún ṣùgbọ́n olúwa rẹ̀ ní láti béèrè pẹ̀lú ìgbàgbọ́ láì síyèméjì nítorí ẹni tí ó bá ń síyèméjì dàbí ibi omi òkun tí afẹ́fẹ́ ń fẹ́ kiri tí ó sì ń ru sókè kí irú ẹni bẹ́ẹ̀ má ṣe rò pé òun ò rí nǹkan kan gbà lọ́dọ̀ olúwa ọkàn rẹ̀ kò papọ̀ sí ọ̀nà kan ó ń ṣe ségesège ó ń ṣe iyèméjì kí arákùnrin tí ó jẹ́ mẹ̀kúnnù kí ó yọ̀ nígbà tí ọlọ́run bá gbé e ga bẹ́ẹ̀ ni kí ọlọ́rọ̀ kí ó yọ̀ nígbà tí ọlọ́run bá rẹ̀ ẹ́ sílẹ̀ nítorí bí òdòdó koríko ìgbẹ́ ni ọlọ́rọ̀ kò ní í sí mọ́ nítorí nígbà tí oòrùn bá yọ tí ó mú koríko á rọ òdòdó rẹ̀ á sì rẹ̀ òdòdó tí ó lẹ́wà tẹ́lẹ̀ á wá ṣègbé bẹ́ẹ̀ gan ni ọlọ́rọ̀ yóò parẹ́ lẹ́nu iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹni tí ó bá fi ara da ìdánwò kú oríire nítorí nígbà tí ó bá yege tán yóò gba adé ìyè tí Ọlọ́run ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ràn rẹ̀ kí ẹnikẹ́ni tí ó bá ní ìdánwò má ṣe sọ pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni ìdánwò yìí ti wá nítorí kò sí ẹni tí ó lè fi nǹkan búburú dán Ọlọ́run wò Ọlọ́run náà kò sì jẹ́ fi nǹkan búburú dán ẹnikẹ́ni wò ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn olúkúlùkù ni ó ń tàn án tí ó ń fa ìdánwò nígbà tí ìfẹ́kúfẹ̀ẹ́ bá lóyún á bí ẹ̀ṣẹ̀ nígbà tí ẹ̀ṣẹ̀ bá gbilẹ̀ tán á bí ikú ẹ̀yin ará mi olùfẹ́ ẹ má tan ara yín jẹ láti òkè ní gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé tí ń wá a máa wá láti ọ̀dọ̀ baba tí ó dá ìmọ́lẹ̀ baba tí kì í yí padà àti irú òjìji tí máa wà nínú ìṣípòpadà kò sì sí nínú rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ ó fi ọ̀rọ̀ òtítọ́ bí wa kí a lè jẹ́ àkọ́kọ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ọ̀wọ́n mo fẹ́ kí ẹ mọ̀ nǹkan kan ènìyàn ní láti tètè gbọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kí ó lọ́ra láti dá èsì padà kí ó sì lọ́ra láti bínú nítorí ìbínú ènìyàn kì í yọrí sí ire tí Ọlọ́run fẹ́ nítorí náà ẹ mú gbogbo wèérí àti gbogbo ìwàkiwà à ń wá ipò aṣáájú kúrò kí a lè wà ní ipò kíní ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba ọ̀rọ̀ tí a gbìn sínú yín tí ó lè gba ọkàn yín là ẹ máa fi ọ̀rọ̀ ìyìn rere ṣe ìwà hù ẹ má kàn máa gbọ́ lásán bí ẹ bá ń gbọ́ lásán ara yín ni ẹ̀ ń tàn jẹ nítorí bí ènìyàn bá gbọ́ ọ̀rọ̀ náà tí kò fi ṣe ìwà hù olúwa rẹ̀ dàbí ẹni tí ó wojú ara rẹ̀ nínú dígí ó wo ara rẹ̀ dáradára ó kúrò níbẹ̀ kíá ó ti gbàgbé bí ojú rẹ̀ ti rí ṣùgbọ́n ẹni tí ó bá ń wo òfin tí ó pé tí í ṣe orísun òmìnira tí ó sì dúró lé e lórí olúwa rẹ̀ kì í ṣe ẹni tí ó gbọ́rọ̀ tí ó gbàgbé rẹ̀ ṣùgbọ́n ó ń fi ọ̀rọ̀ náà ṣe ìwà hù olúwa rẹ̀ di ẹni ìbùkún nítorí ó ń fi ọ̀rọ̀ tí ó gbọ́ ṣe ìwà bí ẹnìkan bá rò pé òun jẹ́ olùfọkànsìn tí kò bá kó ahọ́n rẹ̀ níjánu ó ń tan ara rẹ̀ jẹ ni asán ni ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí ó pé tí kò lábàwọ́n níwájú ọlọ́run bàbá ni pé kí ènìyàn máa ran àwọn ọmọ tí kò ní òbí àti àwọn opó lọ́wọ́ nínú ipò ìbànújẹ́ wọn kí ènìyàn sì pa ara rẹ̀ mọ́ láì léèrí nínú ayé. jákọ́bù orí kejì ẹ̀yin ará mi níwọ̀n ìgbà tí ẹ ní ìgbàgbọ́ nínú olúwa wa jésù kristi olúwa tí ó lógo ẹ má máa ṣe ojúsàájú bí àpẹẹrẹ bí ẹnìkan bá wọ àwùjọ yín tí ó fi òrùka wúrà sọ́wọ́ tí ó wọ aṣọ tí ń dán tí tálákà kan náà bá wọlé tí ó wọ aṣọ tí ó dọ̀tí ẹ ó máa fi ojú rere wo ẹni tí ó wọ aṣọ dídán ẹ ó sọ fún un pé wàá jókòó níbi dáradára yìí ṣùgbọ́n ẹ ó wàá sọ fún tálákà pé dúró níbẹ̀ tàbí wá jókòó nílẹ̀ lẹ́bàá ẹsẹ̀ mi níhìn-ín ǹjẹ́ ẹ kò fi bẹ́ẹ̀ dá ìyapa sílẹ̀ láàrin ara yín ǹjẹ́ ẹ kò sì máa ṣe ìdájọ́ pẹ̀lú èrò burúkú ẹ fi etí sílẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ọlọ́run ti yan àwọn mẹ̀kúnnù ayé yìí láti jẹ́ ọlọ́rọ̀ nínú ìgbàgbọ́ àti láti jogún ìjọba tí ó ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ẹ̀ńkẹ́gàn mẹ̀kúnnù ṣe bí àwọn ọlọ́rọ̀ ní máa fìtínà yín tí wọ́n máa ń fà yín lọ sí kóòtù ṣe bí àwọn náà ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀gàn sí orúkọ rere tí a fi ń pè yín ẹ̀ ń ṣe dáradára tí ẹ bá ń pa òfin ìjọba ọlọ́run mọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ pé. ìwọ fẹ́ràn ọmọnìkejì rẹ bí o ti fẹ́ràn ara rẹ. ṣùgbọ́n tí ẹ bá ń ṣe ojúsàájú ẹ di arúfin àti ẹni ìbáwí lábẹ́ òfin gẹ́gẹ́ bí arúfin nítorí ẹni tí ó bá pa gbogbo òfin mọ́ ṣùgbọ́n tí ó rú ẹyọ kan ṣoṣo ó jẹ̀bi gbogbo òfin nítorí ẹnìkan náà tí ó wí pé. ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè. òun náà ni ó wí pé. ìwọ kò gbọ́dọ̀ pànìyàn. bí o kò bá ṣe àgbèrè ṣùgbọ́n o pànìyàn o ti di arúfin ẹ máa sọ̀rọ̀ kí ẹ sì máa hùwà gẹ́gẹ́ bí ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ òfin tí ó ń sọ ènìyàn di òmìnira nítorí kò ní sí àánú nínú ìdájọ́ fún àwọn tí kò ní ojú àánú bẹ́ẹ̀ sì ni àánú ló borí ìdájọ́ ẹ̀yin ará mi èrè kí li ó jẹ́ tí ẹnìkan bá sọ pé òun ní ìgbàgbọ́ ṣùgbọ́n tí ìgbàgbọ́ yìí kò hàn nínú iṣẹ́ rẹ̀ ṣé ìgbàgbọ́ yìí lè gbà bí arákùnrin kan tàbí arábìnrin kan bá wà ní ìhòòhò tí kò jẹun fún odidi ọjọ́ kan tí ẹnìkan nínú yín wá sọ fún pé máa lọ ní àlàáfíà ọlọ́run yóò pèsè aṣọ àti oúnjẹ fún ọ ṣùgbọ́n tí kò fún olúwa rẹ̀ ní ohun tí ó nílò àǹfààní wo ni ọ̀rọ̀ tí ó sọ ṣe bẹ́ẹ̀ gan ni ìgbàgbọ́ tí kò bá ní iṣẹ́ òkú ni ṣùgbọ́n ẹnìkan lè sọ pé ìwọ ní ìgbàgbọ́ èmi ní iṣẹ́ fi ìgbàgbọ́ rẹ hàn mí láìsí iṣẹ́ èmi ó fi ìgbàgbọ́ mi hàn ọ́ nípa iṣẹ́ mi ìwọ gbàgbọ́ pé ọlọ́run kan ní ń bẹ ó dára bẹ́ẹ̀ àwọn ẹ̀mí èṣù pàápàá gbàgbọ́ bẹ́ẹ̀ ìbẹ̀rù bojó sì mú wọn ìwọ ènìyàn lásán ó fẹ́ẹ̀ rí pé ìgbàgbọ́ tí kò ní iṣẹ́ nínú jẹ́ òkú nípa iṣẹ́ kọ́ ni abrahamu bàbá wa fi gba ìdáláre nígbà tí ó fa Ísáàkì ọmọ rẹ̀ lọ sí orí pẹpẹ ìrúbọ ó rí i pé ìgbàgbọ́ ń farahàn nínú iṣẹ́ rẹ̀ àti pé iṣẹ́ rẹ̀ ni ó ṣe ìgbàgbọ́ rẹ̀ ní àṣepé èyí ni ó mú kí ìwé mímọ́ ṣẹ tí ó sọ pé. Abraham gba Ọlọ́run gbọ́ Ọlọ́run sì kà á sí olódodo. àwa á pè ní ọ̀rẹ́ Ọlọ́run ṣé ẹ wá rí i pé nípa iṣẹ́ ni ènìyàn fi ń gba ìdáláre kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan ṣebí bákan náà ni rábù aṣẹ́wó gba ìdáláre nípa iṣẹ́ nígbà tí ó ṣe àwọn àmì ní àlejò tí ó jẹ́ kí wọ́n bá ọ̀nà mìíràn padà lọ bí ara láìsí ẹ̀mí ti jẹ́ òkú bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ láìsí iṣẹ́. jákọ́bù orí kẹta ẹ̀yin ará mi kí ọ̀pọ̀lọpọ̀ yín má máa jìjàdù láti jẹ́ olùkọ́ni kí ẹ mọ̀ pé ìdájọ́ ti àwọn olùkọ́ni yóò le nítorí gbogbo wa ni à ń ṣe àṣìṣe ní ọ̀pọ̀ ìgbà bí ẹnikẹ́ni bá wà tí kò sí ọ̀rọ̀ sọ́rí a jẹ́ pé olúwa rẹ̀ pé ó lè kó gbogbo ara rẹ̀ níjánu tí a bá fi ìjánu sí ẹṣin lẹ́nu kí wọ́n lè ṣe bí a ti fẹ́ a máa darí gbogbo ara wọn bí a bá ti fẹ́ bí àpẹẹrẹ ẹ wo àwọn ọkọ̀ ojú omi bí wọ́n ti tóbi tó tí ó jẹ́ pé afẹ́fẹ́ líle ní ń gbé wọn kiri síbẹ̀ ìtukọ̀ kékeré ni ọ̀gá àwọn atukọ̀ fi ń darí wọn sí ibi tí ó bá fẹ́ bẹ́ẹ̀ ni ahọ́n ẹ̀yà ara kékeré ni ṣùgbọ́n ìhàlẹ̀ rẹ̀ pọ̀ ẹ wo bí rà tí iná kékeré lè dá nínú igbó ńlá iná ni ahọ́n ó kún fún àwọn nǹkan búburú ayé yìí nínú àwọn ẹ̀yà ara wa ahọ́n ni ó ń kó nǹkan ibi bá gbogbo ara a máa mú kí gbogbo ara wa gbóná iná ọ̀run àpáàdì ni ó túbọ̀ ń fún wọn ní agbára gbogbo ẹ̀dá pátá àti ẹranko ni àti ẹyẹ àti àwọn ohun tí ń fàyà fà. Fa àti àwọn ẹran omi gbogbo wọn ni ènìyàn lè so lójú rọ̀ ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó kápá hán nǹkan burúkú tí ó kan pa ni ó kún fún oró tí ó lè pànìyàn kíákíá ahọ́n ni a fi ń yin olúwa àti baba ohun kan náà ni a fi ń ṣépè fún ènìyàn tí a dá ní àwòrán ọlọ́run láti inú ẹnu kan náà ni ìyìn àti èpè ti ń jáde ẹ̀yin ará mi kò yẹ kí èyí rí bẹ́ẹ̀. ǹjẹ́ omi dídùn àti omi kíkorò lè ti inú orísun omi kan náà jáde? ẹ̀yin ará mi ṣé igi ọ̀pọ̀tọ́ lè so èso ólífì tàbí kí àjàrà kó so ọ̀pọ̀tọ́? ìsun omi kíkorò kò lè mú omi dídùn jáde ẹnikẹ́ni wà láàrin yín tí ó gbọ́n tí ó tún mòye kí ó fi hàn nípa ìgbé ayé rere àti ìwà ìrẹ̀lẹ̀ tí ó fi ọgbọ́n hàn ṣùgbọ́n tí ẹ bá ń jowú ara yín kíkankíkan tí ẹ ní ọkàn ìmọ̀ tara ẹni nìkan ẹ má máa gbéraga kí ẹ má sì purọ́ mọ́ èyí kì í ṣe ọgbọ́n tí ó wá láti òkè ọgbà ayé ni gẹ́gẹ́ bíi ti ẹran ara àti ti ẹ̀mí burúkú níbi tí owú àti ìlara bá wà ìrúkèrúdò àti oríṣiríṣi ìwà burúkú a máa wà níbẹ̀ ṣùgbọ́n ní àkọ́kọ́ ọgbọ́n tí ó ti òkè wá jẹ́ pípé lẹ́yìn náà a máa mú àlàáfíà wá a máa ṣe ẹ̀tọ́ a máa ro ọ̀rọ̀ dáradára a máa ṣàánú a máa so èso rere kì í ṣe ẹnu méjì kì í ṣe àgàbàgebè àwọn tí wọ́n bá ń fúrúgbìn ire pẹ̀lú àlàáfíà yóò kórè àlàáfíà. jákọ́bù orí kẹrin níbo ni ogun ti ń wá níbo ni ìjà sì ti ń wá sáàrin yín ṣebí nípa ìfẹ́kùfẹ́ yín tí ó ń jagun nínú àwọn ẹ̀yà ara yín ni ẹ̀ ń fẹ́ nǹkan kan ọwọ́ yín kò sì tẹ́ ẹ́ ẹ bá ń tìtorí rẹ̀ pànìyàn ẹ ń jowú nítorí nǹkan kan ọwọ́ yín kò bá ohun tí ẹ ń jowú lé lórí ẹ bá sọ di ọ̀ràn ìjà àti ogun ọwọ́ yín kò tẹ ohun tí ẹ fẹ́ nítorí pé ẹ kò béèrè lọ́dọ̀ Ọlọ́run bí ẹ bá sì béèrè ẹ kò rí ohun tí ẹ béèrè gbà nítorí èrò burúkú ni ẹ fi béèrè kí ẹ lè lo ohun tí ẹ béèrè fún ìfẹ́kùfẹ́ ti ara yín ẹ̀yin àgbèrè ẹ kò mọ̀ pé ìbá ayé ṣọ̀rẹ́ ní láti jẹ́ ìbá Ọlọ́run ṣọ̀tá nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé ti yàn láti jẹ́ ọ̀tá Ọlọ́run àbí ẹ rò pé lásán ni ìwé mímọ́ sọ pé ẹ̀mí tí ó fi sínú wa ń jowú gidigidi lórí wa ṣùgbọ́n oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún ni tóbi ju èyí lọ nítorí èyí ni ìwé mímọ́ ṣe sọ pé. Ọlọ́run lòdì sí àwọn onígbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ fi ara yín sábẹ́ àṣẹ ọlọ́run ẹ dojú ìjà kọ èṣù yóò sì sá lọ kúrò lọ́dọ̀ yín ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ẹ jẹ́ kí ọkàn yín dá ṣáká ẹ̀yin oníyèméjì ẹ jẹ́ kí ọkàn yín bàjẹ́ ẹ ṣọ̀fọ̀. E ẹ sọkún ẹ má rẹ́rìn mọ́ níṣe ni kí ẹ fajúro ẹ máa banújẹ́ dípò yíyọ̀ tí ẹ ń yọ̀ ẹ rẹ ara yín sílẹ̀ níwájú olúwa yóò wá gbé yín ga ẹ̀yin ará ẹ má ṣe sọ̀rọ̀ àbùkù nípa ara yín ẹni tí ó bá ń sọ̀rọ̀ àbùkù nípa arákùnrin rẹ̀ tàbí tí ó bá ń da arákùnrin rẹ̀ lẹ́jọ́ ń sọ̀rọ̀ àbùkù sí òfin ó tún ń dá òfin lẹ́jọ́ tí ó bá wá ń dá òfin lọ́jọ́ ó sọ ara rẹ̀ di onídàájọ́ òfin dípò olùṣe ohun tí òfin wí ẹnìkan ṣoṣo ni ó fúnni lófin tí ó jẹ́ onídàájọ́ òun ni ẹni tí ó lè gba ẹ̀mí là tí ó sì lè pa ẹ̀mí run ṣùgbọ́n ìwọ ta ni ọ́ tí ó fi ń da ẹnìkejì rẹ lẹ́jọ́ ẹ gbọ́ náà ẹ̀yin tí ẹ̀ ń wí pé lónìí tàbí lọ́la a ó lọ sí ibi báyìí a ó ṣe ọdún kan níbẹ̀ a ó ṣòwò a ó sì jèrè ẹ kò mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí yín lọ́la nítorí ìkùukù ni yín tí ó wà fún àkókò díẹ̀ lẹ́yìn náà tí kò ní í sí mọ́ ohun tí ẹ bá máa wí ni pé bí olúwa bá dá ẹ̀mí sí a ó ṣe báyìí báyìí ṣùgbọ́n ẹ̀ ń lérí ẹ̀ ń fọ́nu irú ìlérí báyìí kò dára nítorí náà ẹni tí ó bá mọ rere í ṣe tí kò ṣe é ẹ̀ṣẹ̀ ni ó ń gbà. jákọ́bù orí karùn-ún ẹ gbọ́ ẹ̀yin ọlọ́rọ̀ ẹ máa sọkún kí ẹ sì máa ké gidi nítorí ìṣẹ́ tí ó ń bọ̀ wá ṣẹ́ yín ọrọ̀ yín ti bàjẹ́ kòkòrò ti jẹ gbogbo aṣọ yín wúrà yín àti fàdákà yín ti dógùn dídógùn wọn ni yóò jẹ́ ẹ̀rí fún yín nítorí yóò jẹ ara yín bí ìgbà tí iná bá ń jó nǹkan inú ayé tí ó fẹ́rẹ̀ dópin ni ẹ̀ ń to ìṣúra jọ sí owó iṣẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ní oko yín tí ẹ kò san fún wọn ń pariwo yín igbe àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bá yín kórè oko yín ti dé etí olúwa ọlọ́run olódùmarè ẹ̀ ń ṣe fàájì nínú ayé ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ẹ̀ wá ń sanra bíi màálù bẹ́ẹ̀ sì ni ọjọ́ tí wọn yóò dùnbú màálù ló kù sí dẹ́dẹ̀ yìí ẹ gbé ẹ̀bi fún aláre ẹ sì pa á kò lè rú pútú ẹ̀yin ará ẹ mú sùúrù títí olúwa yóò fi dé ẹ wo àgbẹ̀ tí ó ń retí èso tí ó dára nínú oko ó ní láti mú sùúrù fún òjò àkọ́rọ̀ àti òjò àrọ̀kẹ́yìn bẹ́ẹ̀ ni kí ẹ̀yin gan-an mú sùúrù ẹ ṣe ọkàn yín gírí nítorí olúwa fẹ́rẹ̀ dé ẹ̀yin ará ẹ má ṣe bá ara yín wí kí a má bàa dá yín lẹ́jọ́ onídàájọ́ ti dúró lẹ́nu ọ̀nà ẹ̀yin ará ẹ wo àpẹẹrẹ àwọn wòlíì àwọn tí wọ́n sọ̀rọ̀ ní orúkọ olúwa pẹ̀lú sùúrù nínú ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú ẹ rántí pé àwọn tí ó bá ní ìfaradà ni à ń pè ní ẹni ìbùkún ẹ ti gbọ́ nípa jóòbù bí ó ti ní ìfaradà ẹ sì mọ̀ bí olúwa ti jẹ́ kí ó yọrí sí fún un nítorí oní ìyọ́nú àti aláàánú ni olúwa boríborí gbogbo rẹ̀ ẹ̀yin ará mi ẹ má máa búra ìbáà ṣe pé kí ẹ fi ọ̀run búra tàbí ilẹ̀ tàbí òmíràn tí ẹ bá wí pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gan-an ni kí ó jẹ́ bí ẹ bá wí pé bẹ́ẹ̀ kọ́ kí ó jẹ́ bẹ́ẹ̀ kọ́ kí ẹ má bàa bọ̀ sínú ìdájọ́ bí ẹnikẹ́ni nínú yín bá wà nínú ìyọnu kí olúwa rẹ̀ gbàdúrà bí inú ẹnikẹ́ni nínú yín bá dùn kí olúwa rẹ̀ máa kọ orin ìyìn bí ẹnikẹ́ni nínú yín bá ń ṣàìsàn kí ó pe àwọn àgbà ìjọjọ kí wọ́n gbàdúrà fún un kí wọ́n fi òróró pa á lára ní orúkọ olúwa àdúrà pẹ̀lú ìgbàgbọ́ yóò mú kí ara aláìsàn náà yá olúwa yóò gbé e dìde a ó sì dárí àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti dá jì ẹ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín ẹ máa gbàdúrà fún ara yín kí ẹ lè ní ìwòsàn àdúrà àtọkànwọ́ olódodo lágbára nítorí ọlọ́run a máa fi àṣẹ sí i ènìyàn ẹlẹ́ran ara bí àwa ni èlíjà ó fi tọkàntọkàn gbàdúrà pé kí òjò má rọ̀ òjò kò sì rọ̀ sórí ilẹ̀ fún odidi ọdún mẹ́ta àti oṣù mẹ́fà ó tún gbàdúrà òjò sì rọ̀ sórí ilẹ̀ láti òkè ilẹ̀ sì hu ohun ọ̀gbìn jáde ẹ̀yin ará mi bí ẹnikẹ́ni nínú yín bá ṣìnà kúrò nínú òtítọ́ tí ẹnìkan bá tọ́ ọ sọ́nà. So ẹ mà dájú pé ẹni tí ó bá mú ẹlẹ́ṣẹ̀ padà kúrò nínú ìṣìnà rẹ̀ gba ọkàn ẹni náà lọ́wọ́ ikú ó sì mú kí ìgbàgbé bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀